tàn tàn tàn tàn means shine tàn means shine ọlọ́run ló lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà rẹ. Ọlọ́run ló lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà rẹ̀.